mo kíwa kíwa mo kíwa kíwa ó gbogbo ibikíbi tẹ bá wà tẹ ti ń gbọ́ mi àbí tẹ ti ń wò mí orúkọ tèmi ò yí padà rárá yèyé dára kó wé kókókó oní mò ń jẹ́ ṣẹ́rí gbàjàlẹ̀ ń wò yẹn fẹ́mi gbàjàbíàmílà bírọ́dà yín èèyàn yín pàdí tiyín ókè náà ṣé o fẹ́ gbọ́ bóyá ń wò mí wàhálà ti ṣẹlẹ̀ gbẹ́gẹ́dẹ́ ti gbiná nàìjíríà ìjọba tinubu ti fẹ́ pa gbogbo nàìjíríà run báyìí sí àti gbàjà ó dé ìpín gbèjà bí àmìlà owó ló ń rúlu nàìjíríà bí kò sí wàhálà àsìkò tí ọbẹ̀ máa bá dì yín lélẹ̀ ṣe ní ẹ̀ kí ń hùwà èèyàn ní pé ẹ̀jẹ̀ ń flò lára yín ní ẹ̀ ń gbọ́ tèèyàn mọ́ ti yín ẹ̀yin ti róko lóko kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ tó gbẹ pàṣẹ abẹ́fẹ́ sọ pé tí inú yín di títa yín ò gbọ́rọ̀ ńgbà tẹ́ ń kàǹpé táwa sọ fún yín pé kò sí kankan tẹ́ lè rí ṣe ń bẹ̀ wípé kò sí kankan bẹ̀ ẹni dọdọdọdọdẹ fẹ́ lọ ẹ̀dẹ̀ ti wá lọ nìyẹn nǹkan tójú yín bá rí ń bẹ̀ ní kẹ́ faramọ́ kéré o lónílé lálejò lọ́kùnrin lóbìnrin ẹ wá gbọ́ ọ ìjọba Tinubu ní gbogbo ẹnikẹ́ni tó bá criticize gbogbo ìwà tó bá wù sára Nigerian citizen ní Nigeria ipe ó máa fi ẹ̀wọ̀n ọdún mẹ́ta júra o ó ẹ jẹ́ nǹkan Amnesty International ti ń kọ́ṣàn yín báyìí Amnesty International wọ́n ti kọ́ṣọ́ ẹ̀yìn ìjọba Tinubu ibi tẹ́ fẹ́ lọ yẹn fẹ́ tí ẹ fẹ́ tẹ́ ẹ fẹ́ ṣẹ̀sín ẹ fẹ́ faṣọ àbùkù bóra ìjọba yín máa fàya pẹ́rẹpẹ́rẹ and you know what Fẹ́mi Gbàjàbíàmílà àti bàbá Tinubu ṣe rí ìgbésẹ̀ ilé ìtẹ́fẹ́ gbé tẹ́lẹ̀ fẹ́ regulate social media ní Nàìjíríà pé anybody tó bá criticize ìwà tẹ́ bá ìyà tẹ́ bá fi jẹ àwọn ọmọ Nàìjíríà ipe ẹ máa fìyà jẹ á lọ sẹ́wọ̀n ọdún mẹ́ta ìyẹn gan ló tiẹ̀ wá dáa ìyẹn gan níjọba yín ṣe máa fàya pẹ́rẹ́ pẹ́rẹ́ bẹ́yà níjọba yín máa pọ́dún méjì wait and see ṣẹláyé ni yín lára ni ìgbà tẹ́ mọ̀ pé mọ̀ nǹkan tó kù tẹ́ lè ṣe kí lẹ wá lọ́bẹ̀ ìgbà tẹ́ mọ̀ pé báàbù ibì kò sí nǹkan kan kí lẹ wá lọ ṣe ń bẹ̀ ṣé etí yín ò gbọ́ ńgbà tí gbogbo èèyàn pariwo pé kò sí nǹkan kan àwọn tí wọ́n fọwọ́ tì yín lẹ́yìn ìgbà náà pé kẹ́ máa lọ ẹ lórí mẹ́rin ẹ ní fún mẹ́fà ẹ lọ́bẹ̀ ẹ ní magic finger ẹ dẹ̀ ti débẹ̀ sin àwọn ọ̀ǹdà báyìí gbogbo wọn tẹ́yìn náà rò pọ́ta la jẹ́ nísìn àwọn wo wá lọ́ta yín. Amnesty International cautious broad social media rules could restrict free speech. ẹ ti rí ẹ jẹ́ n bá yín gbé débẹ̀ criticizing government could attract three years ẹ̀wọ̀n. Amnesty International has raised concerns over the potential consequences of social media regulation in Nigeria ìjọba Tinubu Gbajabiamila láti sọ síta pé wọ́n fẹ́ regulate ṣó mọ̀ pé láti ìgbà Buhari ni wọ́n ti ń try tí bọ̀bọ̀ hmm, Desmond Elliot onídìbàǹbà yẹn tó fi sọ ní house tí everybody fi fà ya tá pariwo mọ́ lórí social media wọn ò stop o wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ mú gegele lórí gegele báyìí ni wọ́n fìyà jẹ wọ́n gba mọ́tò nídìí yín epo dọ̀wọ́n gógó kò ṣeé rà ní ìlú tó ń produce epo ẹ wò ẹ oúnjẹ ó ti dọ̀wọ́n gógó àwọn èèyàn ò lè lọ sóko àwọn ìwọ̀nba àwọn tó lọ sóko tán lọ ń jẹ́ kí wọ́n róúnjẹ oko rà wọn wọn ò lè lọ sóko wọ́n pa wọ́n sórí oko wọn ìyẹn náà wọ́n ní kẹ́ má pariwo ẹ̀ school fees ó ti wọ́n àìmọye ọmọ ló ti jókòó sílé báyìí tí wọ́n rí school lọ sálárì kò tó nǹkan kan ìyà ń jẹ àwọn èèyàn kò sóúnjẹ wọ́n ń jí àwọn èèyàn gbé lọ́tún lọ́sìn níwájú lẹ́yìn ní gbogbo ọ̀nà everyday odidi bọ́ọ̀sì kan ni wọ́n kó lọ ní Àkúrẹ́ ṣé àná Friday ní àná Friday yìí odidi èho bọ́ọ̀sì ní Àkúrẹ́ náà ló ti ń bọ̀ ni wọ́n kó lọ àwọn àwọn ajínigbé wọ́n jí gbogbo wọn gbé wọ́n pa driver ọmọ kékeré kan bíi ọmọ three years àbí nǹkan kan four òun nìkan lókù tí wọ́n fi sílẹ̀ sí ìdí bọ́ọ̀sì yẹn wọ́n pa dírẹ́fà gbogbo àwọn pásẹ́njà tó kù wọ́n ti rìn wọ́n lọ dìndìn dísìn wọn tí ìmọ̀bi tán kó wọn wọ̀ yẹ́ẹ̀tì lọ́mọ àlè kan bọ́ síta ló ní Ìgbòho olórin nítorí ó ń bọ̀ ó lóun fẹ́ wá sílé ìgbà yẹn náà ṣẹ̀bẹ̀rẹ̀ sí ní jíyàn gbé ṣẹ́rí gbogbo yín ẹ fẹ́ jẹ ẹ jẹ páànù ìyà Amnesty International has raised concerns over the potential consequences of social media regulation in Nigeria, warning that critics of the Nigeria government risk facing a three three year jail term okay the human rights organization condemned the recent push for social media regulation by the all progressive congress led government apc ìjọba apc nǹkan tó fẹ́ ṣe ń sìn nìyẹn Amnesty International wọ́n dẹ̀ ti wọ̀nù wọn pé nǹkan tó fẹ́ ṣe yìí wàhálà máa ṣẹlẹ̀ ìjọba yín ṣe tán tó fẹ́ ṣe ẹ̀sìn ó fẹ́ ṣẹlẹ́yàmọ́léyá ẹ̀yin àgbàyà burúkú alárẹ̀mọ́ra ìmọ̀tara ẹni nìkan ti báyé yín jẹ́ òfẹ́ mọ̀ bẹ́yẹ ìyá ń jọmọ ẹnìkan kan kẹ́yìn ṣáà máa kẹ́ máa jẹun kẹ́ máa yó ìgbà tí ẹ̀yin fẹ́ fi social media tẹ́ fẹ́ fi bú àwọn èèyàn torí ẹ fẹ́ dé ipò tẹ́ dé yìí nígbà yẹn social media kò ń ṣe social eh, eh, society menace kò kọ́ sí societal menace ṣùgbọ́n nígbà tẹ́ ti wá ń wìn tẹ́ ti débi tẹ́ ẹ̀ lọ́sìn ìsìn yẹn ló wá ń kọ́ sí societal menace gbàjà ẹnu yín ò dẹ̀ ní gbàjà ayé yín gan ò ní gbàjà ẹ ṣe wà yẹn ẹ̀yin àgbà òfò burúkú awítán kórun fífun kó gbogbo orí mọ́rùn wọ́n dàbí wọ́n dàbí inú bí mi In a series of tweets on Saturday, Amnesty International explained the implication of such regulation, stating that the proposed law could be subject to vague and broad interpretation. Or oh, they cautioned that it will result in excessively harsh punishment for individuals merely expressing criticism of the authorities. According to Amnesty International, under the proposed social media regulation, users will be penalized for freely expressing their opinion bí irú àwọn just day tó ń tó ń pariwo bí oríṣiríṣi nǹkan ṣe tọ̀ fún nàìjíríà tó ń bá bàbá Tinubu sọ̀rọ̀ yẹn báyìí ọdún mẹ́ta ẹ̀wọ̀n ọdún mẹ́ta ló fi ń jura gbogbo ẹ̀yin àáfàá tí ẹ̀ ń sọ òtítọ́ tẹ́ ẹ sọ wípé ebi ń pa àwọn èèyàn gbogbo yín irú gbogbo yín báyìí báyìí sìn gbogbo yín yẹn pátápátá ẹ̀wọ̀n ọdún mẹ́ta mẹ́ta ni gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà tẹ́ wà lórí tiktok orí twitter space instagram everywhere tó o bá ti sọ̀rọ̀ tó sọ irú ìyà tó ń jẹ yín tó ẹ́fà ṣe fídíò àbò sọ̀rọ̀ síta wípé ìjọba Tinubu ebi ń pa wá ẹ má fìyà ìjẹ wá wọ́n jí wa gbé àlè rìn mọ́ wàláì ẹ̀wọ̀n ọdún mẹ́ta náà ló máa fi jura wọ́n fìyà jẹ wọ́n wọ́n gbóúnjẹ wọ́n gba gbogbo ẹ̀ kò sí nǹkan kan fún Nàìjíríà citizen ẹ tún wá dì wọ́n lọ́wọ́ mú ẹ dì wọ́n lẹ́sẹ̀ ẹ tún dì wọ́n lẹ́nu mú ẹlẹ́nibọ̀dì tó bá mí ẹ gbé lọ sẹ́wọ̀n ṣé wọ́n fi ṣe yín ni ṣé ó rí ta gbogbo yín ni tí ẹ bá mọ̀ yìí tó kù nínú ayé yín ẹ jẹ́ kó sì kúrò ní aso villa ẹ kó rí burúkú kúrò ń bẹ kẹyẹ ṣòṣì bí iṣẹ́ ẹ ti ṣòṣì bí iṣẹ́ àwa mọ̀ wípé ẹ lè rí nǹkan kan ṣe apariwo kẹ má lọ bà wá lójú jẹ́ kẹ má bàyé ọmọ yorùbá jẹ́ kẹ má tì wá lójú ẹ jókòó lé irọ́ gàràgàrà orí burúkú tẹ̀ ń ṣe ní Lagos State nílẹ̀ yorùbá òun lẹ́rọ pé wọ́n ń ṣe ní federal ẹ débẹ̀ ń sìn òun lẹ́rọ ojútùú nǹkan kan ààrẹ jẹ́ ààrẹ omira kò sí nǹkan kan àfi empty promises kìkìdá irọ́ kìkìdá irọ́ ẹ̀yin nìkan lẹ̀ ń gbádùn àtàwọn àlè àwọn side chick inside ẹ̀yin àwọn nìkan ló ń gbádùn àtàwọn immediate family and friends yín gbogbo àwọn tó kù báyìí irú àwa ẹ̀ báyìí gbogbo every other person tí ò bá ti ní access sí yín tí ò lè máa láde yín ẹ yo nǹkan tó bá wù wá ni ẹ lè fi wá rọ àbí ẹ ń fìyà jà àwọn èèyàn ẹ tún ní kán má sọ̀rọ̀ tán bá wá sọ̀rọ̀ ẹ̀yin máa gbé wọn ẹ ẹ fìyà jẹ wọn àbí kẹ̀kẹ́ gbé wọn lọ sẹ́wọ̀n ọdún mẹ́ta tó bá bí yín re gbàjà mo rò pé orí ń ta yín ó dẹ̀ pẹ́ jí ní wrong side gbogbo kọ́mítì yín bàbá Tinubu ẹ bá mi gbé fídíò yìí kó dọ́dọ̀ Ṣèyí Tinubu kó dọ́dọ̀ fámìlì Tinubu kó dọ́dọ̀ bàbá Tinubu àbí gbàjà fúnra lára ẹ̀ dára lórúkọ ti tèmi ẹ jẹ́ lọ tú mítìn ṣe ó dẹ̀ pé gbogbo yín tẹ jókòó tẹ bẹ̀rẹ̀ sí ní ṣe mítìn yẹn orí ti ń ta gbogbo yín pátápátá ọpọlọ gbogbo yín ti yòrò ẹ mọ̀ èyí tó kù ó dẹ̀ pásìkò ti tó ẹ mi ìró pé fẹ́ pé two years lórí ibi tẹ wà torí ó ti hàn gbangba gbangba para tẹ ń nẹyìn gan ni ara tẹ ń nẹyìn tí ẹ bá dẹ̀ rojú tún nǹkan tó ṣẹlẹ̀ ẹ kúrò ń bẹ́ẹ̀ ẹ kúrò ń bẹ́ẹ̀ a ní ẹjẹ́ àgbà ilẹ̀ Yorùbá ká dá dúró ẹ nírọ́ ẹ dá ẹ yo ẹ fẹ́ lọ bẹ̀ ẹ ti débẹ̀ sìn ẹ̀sìn lókù tẹ̀ ń ṣe ẹ̀sìn lókù tẹ́ ń ṣe ẹ̀ rójútùú kankan ṣe kí ló fa ẹ̀wọ̀n nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ báwo ni irú ìyà burúkú tó ń jẹ ṣé tí ò bá jẹ́ wípé orí ta gbogbo yín ni gbàjà bàbá gbàjà bíi àmìlà nǹkan ti ṣe yín ẹ̀rí yàn bá yín sọ ó yẹ kán gbé yín lọ sọ́sítù kọ́ lọ ẹ̀sámì brain gbogbo yín tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ṣé social tó bá yẹ pé nàìjíríà citizens orí wọn pé ni ẹjọ́ ṣé ẹjọ́ tán ń rò yẹn òun ló yẹ kí wọ́n máa ti ẹ̀rọ on a good day ní country tí orí wọn pé tí wọ́n ní àwọn citizen tó ready láti jà fún ayé ara wọn and their tomorrow and unborn children ṣé ẹjọ́ fídíò tó ní kálukú wọn rìkọ́dù kiri òun nìkan ló yẹ kán ṣe ṣé kò yẹ kí gbogbo youth ẹ wò youth báyìí ní nọ́ọ̀tì bọ́n ti ń jáde lẹ́ni náà ń jáde lọ́la náà ń jáde lẹ́ni náà ń jáde lọ́la sáúdẹ́nà nìkan everybody jókòó pa wàá gbọ́ wọn á pa wá wọn á pa wá ìgbà tán dẹ̀ wá ń jí yín gbé ní kankan tán pa yín ikú kan ló máa ṣú sí ikú kan Tinubu ti kó ikú mẹ́ta wá fún yín oríṣi ikú mẹ́ta ni bàbá Tinubu kó wá nínú kó protest ká kúkú jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká jàjà yìí once and for all for our betterment for the betterment of tomorrow for our unborn children for our life ọ̀ ká ẹ kú ikú kébi pa yín torí ebi tẹ́ ń pa yín bẹ́ẹ̀ nǹkan tó bá ń fi mú baálé ilé odidi baálé ilé tó ń sunkún láàrin ọjà my dear nǹkan ti ṣẹlẹ̀ ara ikú díẹ̀díẹ̀ ni ẹ tẹ́ pa yín ẹmọ kan pààyàn sínú wọ́n ti pa yín sínú ẹ̀rí bẹ́ẹ̀ ṣe doníbàrà tó ń ju iṣu lù yín bí ẹ̀hàn gbúdọ̀ ju oúnjẹ ewúrẹ́ lu ewúrẹ́ bẹ́ẹ̀ yẹn ẹ̀ wọ́ọ̀tì ewúrẹ́ ẹ̀ tí ẹ̀ wọ́ọ̀tì kankan ṣára ikú kọ́ nìyẹn ti fẹ́ kú tán ikú kẹta òun ni àwọn ajínigbé tán wá wọlé nísìn nísìn wọ́n ti ń wọlé ṣebí wàá sọ wípé o kúkú ní lọ ibìkan o ní kọjá street ẹ o ní kọjá inú ilé ẹ my dear inú ilé tó jókòó sí yẹn náà ìjọ tó bá kàn ẹ wọ́n á wọlé wọ́n àwọn òun kanlẹ̀kùn ìwọ ló máa pẹ̀lú jìnnìjìnnì yes ló máa fi sílẹ̀kùn wọ́n á ṣe kinní yẹn ó ti ń wọlé nísìn tó ti ń kó àwọn èèyàn tó ń kó wọn lọ. o gbọ́ ni Àkúrẹ́ lánàá Mm. bóyá forty passenger bí eighty passenger bus tán ló ń bọ̀ bóyá ló ń bọ̀ látàkúrẹ́ ni àbó ń lọ sákúrẹ́ àwọn ajínigbé wọ́n jí wọn gbé wọ́n jí wọn gbé wọ́n kó gbogbo wọn lọ driver, wọ́n pa wọ́n fi síbẹ̀ wọ́n pa dráìvà síbẹ̀ ọmọ kékeré kan ni wọ́n fi sílẹ̀ ọmọ yẹn bí mo sọ lẹ́ẹ̀kan ṣé mo ti sọ lẹ́ẹ̀kan òun nìkan ni wọ́n fi sílẹ̀ gbogbo àwọn tó kù ibi tó kó wọn lọ àmọ́ àmọ́ àmọ́ kó lè mọ̀ wípé ikú mẹ́ta oríṣi ikú mẹ́ta ló wà nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tó ń pààyàn yet Tinubu àti Gbàjá ni wọn gbúdọ̀ sọ̀rọ̀ ó ní wọn gbúdọ̀ sọ̀rọ̀ láì ṣèjọba ológun ẹ kí àwọn ológun kúkú wà gbàjọba ẹ̀yin aláìmọ̀ yìí tó kù nú ayé yín àti ẹ̀rí bàbá ẹ̀ bàbá múríkì Professor Akíntọ́lá lídà àwọn Muslim ní South West tó ń jà fitafita nígbà tí campaign tó ní dandandan muslim muslim ticket is the best tó ń gbé ṣe gbé gbogbo ọmọ yorùbá ṣépè tó ní afẹnifẹralization yorùbalization tó níwọ̀n nígbà nǹkan kan àtìgbà tí ìjọba ẹ ti débẹ̀ tara ti ní aráàlú tépo ti lọ sókè mi ìrè pé má yìí tí ìbọ́ síta wá sọ̀rọ̀ dèní lẹ́ni àdẹ̀ríkẹ́yìn mùsùlùmí àríkẹ́ ẹ pé wọ́n kán bọ́ síta torí àwọn náà pariwo tán ta muslim muslim ticket fún yín àsìkò tá a máa mọ̀ wípé it has nothing to do with religion àwọn professor akitola muriki àwọn ń gbowó lọ́wọ́ àwọn saudi wọ́n mọ gbowó lọ́wọ́ gọ́fìmẹ̀ntì ẹ̀yin dìdìrìn wọ́n wá wọ́n tọwọ́ bọ brain yín ẹ rò pé gbogbo nǹkan ní ọ̀rọ̀ ẹ̀sìn ṣé ẹ̀sìn bá ẹ mú ẹ̀sìn lọ sí ibi tẹ́ ti fẹ́ lọ ra epo ń sìn ṣé òun lẹ máa ẹ̀sìn lẹ tẹ bá ti fẹ́ sanwó transport ẹ fún ẹ sọ pé mùsùlùmí ni mí àbí tẹ bá ti dọ́jà ẹ bá mi gbé ta ẹ bá mi gbé po ẹ bá mi gbé rẹ̀sì ẹ bá mi gbé wà mùsùlùmí ni mí muslim muslim ticket ni mí ṣé kò jọba gbogbo wa Oh, Ekpele Koshilo. They cautioned that it will result in excessively harsh punishment for individuals merely expressing criticism of authorities. According to Amnesty International, under the proposed social media regulations, uh, users will be penalized for freely expressing their opinion. Ìjọba Tinubu wọ́n ti fẹ́ máa ṣe kí ni wọ́n á máa punish gbogbo ẹ̀yin Nigerian citizen tẹ́ ẹ̀ wá ń lé ní o tẹ́ ẹ bá ti lè bọ́ síta tẹ́ ẹ sọ wípé ebi ń pa yín hmm, tẹ́ ẹ lè sọ wípé ebi ń pa yín o hmm, ebi ń pa yín o hmm. irú sísítà wa yìí báyìí sísítà wa yìí wọ́n ìmàmù ẹ máa wò. búra wa jẹ́ à búra wa jẹ́ kiri oúnjẹ àárọ̀ ò bá tọ̀sán mọ́ oúnjẹ ọ̀sán ò bá ta lẹ́mọ kí ló dé ẹ̀yin apc tábà ìṣẹ́ máa jẹ́ kẹlòmíì ṣe ẹ má pa wá tó díẹ̀ díẹ̀ àwọn kidnapper ò tún jẹ́ agbádùn àwọn kidnapper ò tún jẹ́ agbádùn a lè sún àlè wà ní security kò síná kò sómi kò sóúnjẹ kò sí nǹkan kan kí ló dé ẹ̀ẹ́dẹ̀ ṣàánú wa ẹ ṣàánú wa ẹ̀ẹ́dẹ̀ ṣàánú àwọn mẹ̀kúnnù náà gbogbo àwọn àgbàlagbà ti kú tán ọmọdé kékeré ti kú tán ebi ló pa wọn tẹ́ ẹ̀ bá rí ṣe mọ́ ẹgbẹ́ lẹ̀ ṣe bá wàá ládìbò fún yín àwọn aládìbò fún yín mo wà láàrin ọjà níjẹta wọ́n ń fà mí láṣọ báyìí ni pé madam jẹ́bẹ́ yìí lẹ́bẹ̀ di sọ́kàkà dìbò fún APC APC náà ládìbò fún ìlẹ́bí ń pa wá gbogbo èyí tẹ́ wà nídìí ọ̀tẹ̀ yìí ọ̀tẹ̀ máa bá yín tọmọtọmọ ni ọ̀tẹ̀ máa bá yín tọmọ. irú sísà tó sọ̀rọ̀ yẹn báyìí ìjọba Tinubu máa gbé ẹ̀wọ̀n ló ń lọ yẹn sòsè nǹkan tí wọ́n ń tẹ̀ láti sọ ń sìn nìyẹn the social media regulation law keenly pushed by Nigeria ẹ farabalẹ̀ kẹgbọ́ àárín yìí o the social media regulation law keenly pushed by Nigeria politicians is set to be subject to vague, vague and broad interpretations and will impose incredibly harsh punishments simply for criticizing the authority ṣá àárín yẹn yí ẹ òun gbọ́. Social media users will be punished for freely expressing their opinions. Government can abi arbitrarily shut down the internet and limit access to social media. Ìjọba Tinubu fẹ́ limit social media, wọ́n fẹ́ shut, wọ́n fẹ́ reduce internet. In case tó bá ti ra data torí wípé o fẹ́ ṣe nǹkankan tó ń ròlù ròlù ròlù ròlù tó o kàn lè pè freely, tó o lè post freely, tó o lè ṣe nǹkankan freely in Nigeria ìgbà yẹn wàá ti mọ̀ pé ìjọba Tinubu ó ti tọwọ́ bọ íńtánẹ́ẹ̀tì ní Nàìjíríà kì í ṣẹjọ́ àwọn tẹ́tí lọ́n ra data o ẹjọ́ Nigeria government ní any moment from now ẹ máa rí ó máa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ìjọba Tinubu ti ya wèrè ìjọba Tinubu ti wá wèrè wá wèrè wá wèrè ìjọba Tinubu ti ya wèrè. Criticizing the government will be punishable with penalties of up to three years in prison, the human rights organization tweeted. The timing of Amnesty International's warning coincides with recent calls for social media regulation by Femi Gbajabiamila, chief of staff to President Tinubu, who labeled social media as a societal menace. Ní ìgbà tí àwọn fẹ́ lo ní ìgbà tí wọ́n ṣe campaign tí wọ́n ń ju òkò tí bàbá Tinubu tó mú òkò ń bí ìgbì eléyìí of Ogun State ẹgbẹ́ kínní yẹn wá ó ṣe kínní lulẹ̀ ó ṣe kejì lulẹ̀ ó ṣe kẹta lulẹ̀ ẹ wá ṣe kẹrin òun sunkún òun sunkún òun sunkún nígbà tẹ́ fi ṣe campaign tí ẹ fi ń gbó ijó ẹ̀sìn jí ijó ìyà káwọ́ bíjọ ìyàkáwò tí gbogbo àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ táwọn bá dìde tí àwọn ìyálọ́jà dìde tí àwọn yorùwood tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní campaign orí social media yìí ni gbogbo wa ti rí o ní ìgbà tí ẹ̀yin APC ọmọ àlè tẹ́kọ́ra yín jọ tẹ wà lábúròdù tábúròdù gbẹ̀yìn àgàgà ní ìlú London yẹn ẹ̀yin olórí ọmọ àlè tó pọ̀ jù ń bẹ̀ tó jẹ́ wípé Nàìjíríà ẹ̀ lè gbé bẹ́ẹ̀ ìlú onílùú lẹ lọ bà sí ẹ tún wá ń support nǹkan burúkú tó ń ṣẹlẹ̀ nígbà tẹ́yin mọ̀ wípé Nàìjíríà kò sí nǹkan kan mọ́ ń bẹ́ẹ̀ ẹ fọwọ́sowọ́pọ̀ nígbà tẹ́ ẹ̀ ń bọ́ síta tẹ́ ẹ̀ ń campaign fún APC ẹ mọ̀gbà yẹn nísìnyí wọ́n jí àwọn èèyàn gbé lọ́sàn gangan wọ́n wọlé gbé wọn bọ́n ti ń pa ọba bẹ́ẹ̀ náà ń jí àwọn ọmọ kéékèèké gbé bẹ́ẹ̀ náà ń rèpù àwọn àgbàlagbà bọ́n ti ń gbé everybody náà ń gbé lọ kò sóúnjẹ kò sówó kò sépo kò sí kankan yet ẹni kí wọ́n má sọ̀rọ̀ ẹ wá ń sọ Fẹ́mi Gbàjàbíàmílà àti Tinubu wá ń sọ wípé àwọn fẹ́ regulate anybody tó bá criticize ìjọba Tinubu wọ́n máa ṣe kí ni wọ́n á fi greatest punishment wọ́n á fi jẹ́ wọ́n á fi ìyà tó tọ́ tó lágbára jù láyé wọ́n á fi jẹ́ lẹ́yìn ìgbà yẹn wọ́n á tún wá fi sí ẹ̀wọ̀n ọdún mẹ́ta ẹ ṣe nǹkan tó da tí aráàlú ń fẹ́ yí ẹ̀ tí ẹ̀ fẹ́ kó sọ̀rọ̀ àgbàyà níyìn o. Eh kò sí wàhálà èmi ò tiẹ̀ ní láti wá sọ fún yín wípé kẹ́ protest fẹ́lẹ̀ torí gbogbo nǹkan ló máa ń ba yín lára mu ṣùgbọ́n ṣe rí íńtánẹ́ẹ̀tì mo mọ̀ pé kò lè ṣẹnu re fún yín torí ibi tí ọ̀pọ̀lọpọ̀ yín ti make owó tẹ́ ti ń jẹun nìyẹn wọn kò síṣẹ́ fún wọn o gbogbo graduate pátápátá orí tiktok iná sá lọ àti àwọn celebrity orí tiktok nìkan ló dẹ̀ ń gba ọmọ nàìjíríà that is their last hope Tinubu fẹ́ mi gbàjà bí àmì láàyè ká níyìn ẹ̀ lè kú re bẹ́ẹ̀ bá kú re lè sùn re nígbà tẹ́ gba oúnjẹ lẹ́nu àwọn èèyàn tí wọn ò ríṣẹ́ tí ò sí nǹkan kan orí social media yẹn ni gbogbo àwọn jobless people tí wọn ò róúnjẹ unemployment tó hit nàìjíríà ọpẹ́lọpẹ́ social media yẹn ló ń fún wọn lóúnjẹ orí social media lọ́pọ̀lọpọ̀ ló ti ń ta ọjà kò ní ṣọ́ọ̀pù báyìí tó fi ń fi oúnjẹ sórí tébù tóun náà ń jẹ èèyàn ẹ lọ sí orí tiktok ọmọ nàìjíríà ọlọ́ọ̀ má jẹ́ kí wọ́n ọ̀yìn máa ban nigerians níbi tí à ń bá lọ yìí ní orí tiktok ibẹ̀ ni wọ́n ròpin sí ẹ lọ sí orí Facebook bá mi béèrè facebook ṣó bó ṣe rí nísìnyí five years ago ṣé bó ṣe rí nìyẹn three years ago ṣé bó ṣe rí nìyẹn ṣé tí èrí lẹ́nu last year sí yẹ̀ yìí facebook ti di rádaràdà rédeèrèdè wàláì tí ò bá jẹ́ wípé torí nǹkan tí mò ń ṣe mo ní láti máa stream bẹ́ẹ̀ ni kò tẹ́ ẹ̀ wùn mí kí n lọ síbẹ̀ nínú gbogbo social media platform tó wà pátápátá kò wùn mí because ó ti ó ti ó ti wà messy ó ti ó ti terrible gan ni yet ibẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ti ń rí owó tó fi ń jẹun tí ẹ̀yin ìjọba ò create ẹ refuse láti create job àwọn tó tún ń ṣiṣẹ́ àgbẹ̀ àwọn tó tún ń lọ ibi iṣẹ́ àdáni kò tó ẹ̀ tún lè create safety ordinary safety tí nàìjíríà gọọmẹ̀ntì bá sọ pé wọ́n fẹ́ wipe up gbogbo àwọn tó ń kidnap nàìjíríà láàárín oṣù kan tí wọ́n ní gbúrò wọn mọ́ you have that power ẹ̀dẹ̀ ní màtírẹ́ ní gbogbo nǹkan tẹ ní tẹ ní ìdí pátápátá láti stop ẹ̀ but the reason why you refuse to stop that is best known to you and your people it's best known to you and your people tẹ́ benefit from it tẹ́ kàn ń tún àwọn èèyàn jẹ tẹ́ ń parọ́ bẹ́ẹ̀ ni pé adìyẹ yín làágùn irun ni ò jẹ́ it is a lie if you really wanted to do it if you want if you are ready to wipe all those àwọn darandaran yẹn kúrò ní gbogbo nàìjíríà ẹ lè ṣe agbára ń bẹ gbogbo nǹkan tẹ́ nídìí láti lò tẹ́ ẹ bá nígan tẹ́ bá tẹ́ bá béèrè fún support lọ́wọ́ àwọn international community wọn á fún yín support pé ìdáàbòbò yẹn kó wà bí ò tiẹ̀ sọ oúnjẹ bí gbogbo nǹkan bá wọn ṣé ẹ rí ṣe kàkà kó sàn lára ìyá àjẹyìn ṣe lẹ fi gbogbo ọmọ bóbìnrin ẹyẹ yín wá yílu ẹyẹ gbogbo ọ̀nà lẹ fi wá jẹ́ failure tẹ bá ń gbọ́ failure láti rorí yín dé kan ẹsẹ̀ failure failure failure failure failure failure failure failure yet àwọn kan ọmọ Yorùbá kan yìí máa sọ pé ẹ má jẹun bá ìjọba Tinubu jẹ torí tán bá lè kúrò ńbẹ̀ Haúsá ló máa wà ńbẹ̀ orí gbogbo yín orí ń ta gbogbo yín ṣé àwa ló yẹ kẹ wá bá sọ̀rọ̀ àbí kẹ wá àwọn èèyàn tẹ máa bá sọ̀rọ̀ títí tó fi máa kan Tinubu lára kí ẹ sọ̀rọ̀ sí ìgboro etí ẹ kó gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú irú eléyìí tí mò ń sọ yìí sìn ṣé ẹ ní pé gbàjà àti gbogbo àwọn tó bá yẹ kẹpẹ kẹjẹ kó yé wọn wípé oògùn orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ báwo ni ẹ ṣe ń ṣe gbogbo ìlú òfararo gbogbo nǹkan dojúrú ẹ tún ní káwọn èèyàn má pariwo síta ẹ wá sọ wípé anybody tó bá pariwo tó criticize government yín ẹ jọ orílẹ̀-èdè wo ló wà kó tó bú mi Ko o tó mi lábẹ́ comment section bá mi fi comment ẹ̀ síbẹ̀ ti nǹkan tí mò ń sọ lálàyé yìí tó bá kù díẹ̀ káàtó ìwọ náà torí ìwọ tó wà nàìjíríà tó fẹ́ wá bú mi tó fẹ́ wá gbèjà Tinubu àti APC ó ma kàn ẹ́ ó máa kàn ẹ́ ó ò ní lè pé gbogbo àwọn ìwọ̀nba owó tàtẹ̀ sí rí ẹ̀ ní tún tẹ́rẹ̀ èjì tẹ́rẹ̀ tẹ́ ń gbà káàkiri gbogbo platform gbogbo ẹ̀ ló máa lọ́mọ yín lọ́wọ́ ńgbà tẹ́ ẹ̀ bá ní access láti wo social media mọ́ ọ̀ọ́bì yín ẹ̀ tí ì mọ̀ nǹkan kan bóyá ẹ máa bọ́ síta lórí eléyìí bóyá ẹ̀ ní bọ́ síta lórí eléyìí pé gbogbo ìyàlẹ́ ti fi jẹ wá ṣùgbọ́n wípé eh, social media tí nǹkan kan bá ṣe data tí network, ò bá lọ bó ṣe yẹ kó ṣe lọ ẹ máa sọ nàìjíríà di eérú ẹ̀yin wèrè wọ̀nyí àti gómìnà àti mínísítà àti sẹ́nẹ́tọ̀ ẹ ṣẹ́ṣọ́ ìyà fún gbogbo wọn ó máa ìtò stéèjì kan tó jẹ́ pé ẹ̀yin gómìnà tẹ́ bá lọ àti convoy yìí wọ́n máa máa lẹ̀yìn lóko láti àfa àwọn ajúgbẹ́lù yín ẹ̀ tí ìmọ̀ nǹkan tó máa fi yín dúró níbi tẹ́ wà ṣé ẹ rò pé ṣí eré ni ṣẹlẹ̀ ṣí èrè ní táìmì lè tó kàn á ti pariwo síta wípé tí ibi ìbábù gbogbo àwọn bàbá Tinubu gbogbo àwọn tá kó rọra tí wọn ò bá ní ọpọlọ tọpọlọ wọn ti yọ dorí kodò tí kò yé wọn mọ́ bí tírú Fẹ́mi Gbàjàbíàmílà yìí ẹ pe àwọn èèyàn tó lọ́pọlọ wọn dẹ̀ ń sọ alára ń sọ àjẹrò ń sọ wípé gbogbo àwọn tá kó rọra òsínwó ènìyàn ni wọn òsínwó set of people lẹ kó rọra àṣìírè ni wọn wọn wà heartless ẹ̀jẹ̀ òsí lára wọn mọ́ torí tẹ́jẹ̀ bá wà lára wọn mọ̀mọ́ Tinubu rẹ̀ mí ṣé ẹ fẹ́ sọ pé ẹ̀gbẹ́ lè ẹ̀yin náà wà lára àwọn tó fọwọ́ sí kán regulate àbí nǹkan tó ń jábí yamọ̀dà lára yín fún ìran Nàìjíríà ìdí tá ẹ fi jẹ first lady dà torí láti gbà tẹ́ ti débẹ̀ ààrí traces ẹ̀ ṣáwọn ọmọdé lẹ dá sí ni ṣáwọn ọmọ lẹ́nàwọ́ àánú sí ni tí wọ́n rí àánú gbà àbí tẹ́ sọ̀rọ̀ tútù àbí tẹ́ ṣe nǹkan fún àwọn children kẹtẹ sọ wípé okay o project tẹ́yìn fẹ́ dé lólé lórí òun ni kíyà má jẹ àwọn children àwọn àwọn àwọn teenagers kò sí kankan tẹ́ rí ṣáwá wí tẹ́ ẹ̀ ń kówó ẹ̀ ń kó lọ sí Cameroon ṣé nǹkan ti ṣe yín ni ṣé nǹkan ti burú fún yín ni tí gbogbo yín tọpọlọ gbogbo yín tó sùn tó dojú délé tá ẹ ronú àti àgbàlagbà tọmọ kékeré àtọkùnrin àtobìnrin yín ọpọlọ yín ti jàn ìfun yín tẹ lọ gbogbo tó yẹ kẹ́ ṣe ẹ lè rí ẹ rí ṣe àwa wí tán ẹ̀yin wí rádaràda ẹ̀yin fẹ́ ẹ̀yin fẹ́ kó anybody tó ẹ jọ ẹ ti ẹ̀ dúró ẹ̀yin èèyàn mi ṣó ní orílẹ̀-èdè kan ní orílẹ̀-èdè àgbáláyé tí wọ́n ti ń criticize government ni government tó ṣe dáadáa gan wọ́n yìí ń criticize kó má sọ pé ilé tó sọra ẹ̀ di ẹ̀hànnà ní nàìjíríà tẹ kéjì àwọn ẹni ẹlẹ́ni tẹ ẹ̀hàn líṣì hunger àti ìyà ayérayé tẹ ẹ̀hàn líṣì ẹ̀lẹ́ wọn lórí. Trump nígbà tó wà ń bẹ as a president nǹkan tí wọ́n fi ojú máa yẹn rí nǹkan tí wọ́n fi ojú Trump rí ìwà àtẹ̀mí àjọ rí náà ó tó stage kan wọ́n ṣe baby mannequin wọ́n gbé oko Trump síta kí náà tí ì ṣe fẹ́yìn ìgbà tí Buhari wà ń bẹ nǹkan tí wọ́n fi ojú Buhari rí criticism tí wọ́n fún Buhari ìjọba Buhari ẹ tí rí wọn tí ṣe one percent ẹ fún yín ara tẹ ń ta yín ìgbà tẹ mọ̀ pé láàmú kí lẹ wá lọ bẹ̀ kí lẹ wá lọ bẹ̀ a sọ fún yín kẹ́ má lọ ẹ má lọ ẹ jókòó lé kẹfẹ sí yín mọ nínú ilé ẹni rọ ẹ wá fẹ́ lọ ṣẹ̀sìn wá láti ta wá sínú ilé ẹ lè bójú àwọn ọmọ Yorùbá jẹ́ ayé ara yín lẹ máa bàjẹ́ ìgbà tẹ́ mọ̀ pé ìwà competent pé ẹ lọ́pọlọ tán fi ń ṣèlú ṣé a sọ fún yín tó wípé state no be federal ẹ rò wípé gbogbo jupájú sẹtẹ ìṣe nílẹ̀ Yorùbá tẹ́ sọra yín dọlọ́wọ́n God of Yorùbá land ni ṣebí yorùbá lẹ kó lẹ́rú ṣe báwọn lẹ fògùn báyé wọn jẹ́ tẹ́ fi rá wọn níyè tó ń ṣe bí zombi kiri ẹ rò pé gbogbo ògùn yín máa mú gbogbo nàìjíríà ni ọ̀ọ́bì yín ìgbà tá ẹdẹ bẹ̀rẹ̀ sí ọpọlọ yín yóò ràṣírí yín tú gbogbo làlà kókó fẹfẹ yín bẹ́ẹ̀ lè kúrú mo lè ga mo lè sọ ẹdẹ bẹ̀ tán sìn ó ṣòyìn lọ́wọ́ ẹ̀rọ ojútùú ẹ̀ látijọ́ tẹ́tí débẹ̀ dèní irọ́ lórí irọ́ irọ́ lórí irọ́ kò sí nǹkan iyọ̀ kan bí orí èrà báyìí tẹ́ ẹ rí ṣe successfully yet bàbá máa sọ̀rọ̀ wàá máa gbọ́ àwọn ń foundation for the future ni ṣé wọ́n sọ fún yín wípé eight hundred years ilẹ̀ fẹ́ lòun bí as president because mi ìmẹ̀yàn tó ń tọ́ gúnyán fún yín tó nítọ́bẹ̀ òṣòro bàbá Tinubu torí ẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ni wípé ẹ fẹ́ lo eighty years àbí eight hundred years ẹ máa wà ń bẹ̀ for life ẹ ti gbàgbé pé eight years tán bá jẹ́ kẹrí eight years yẹn lò ẹ highest nìyẹn ni eight years but bẹ́ẹ̀ ìgbésẹ̀ tẹ́ ń gbé ẹ ìgbésẹ̀ pẹ́ máa lo four years rárá. wọ́n ti ní tí ò bá yẹ yín tí ò bá yẹ yín ẹ kúrò ń bẹ̀ wọ́n ní ẹ kúrò ń bẹ̀ kò dẹ̀ sẹ́lòmíì ṣé o rí wọ́n bá gbé òbí síbẹ̀ àbẹ́ anybody láti kínní the same thing tó ń ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ bọ́n gbé náà náà padà síbẹ̀ the same thing tó ń ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ ẹ jẹ́ kó ní kálukú máa lọ lọ ẹ̀ no be by fire by thunder ẹ jẹ́ kó ní kálukú ṣe lé ayé ẹ jẹ́ kí yíbo dá dúró kí yorùbá dá dúró káúsá fúlàní dá dúró wọn láwọn ti ṣùsì láti jẹ́ wọn nàìjíríà ẹ tú wàhálẹ̀ jẹ́ ká máa lọ kó ní kálukú gbá kádàrá ẹ̀ mú ẹ kó ṣì lọ tọ́ bá bí yín re ìgbà ayé Jonathan ìjọba tí wọ́n tró jù láyé tí mo ìmọ̀ ní ìjọba Jonathan mọ́mí Jonathan patient na only you wọn waka come kí ni wọ́n fi àwọn pípù yẹn ṣe àwọn husband and wife méjèèjì ṣé wọ́n ti ṣe one percent kan tó ṣe fún àwọn pípù wọ́n ti ṣe fún yín yet ẹ ti fẹ́ regulate yet ẹ ti ń wá bẹ́ ṣe máa yìn a jẹ́ pé gbogbo nàìjíríà lẹ fẹ́ lọ kó sínú prison ẹ pẹ̀lẹ́ o ẹ ǹlẹ́ ẹ promise wọn náà ẹ sọ wípé tẹ bá ti débẹ̀ ẹnì kan bí yín ni ipò ẹ máa ṣe dáadáa ẹlẹ́ẹ̀ máa fún wọn ní freedom tẹ́ ẹ bá gẹ̀ẹ́tì ẹ̀ kí wọ́n speak out kó sọ̀rọ̀ ẹni kan bú yín bàbá Tinubu ẹni kan má kẹ́nìbọ̀dì má gbèjà yín lẹ́sọ̀ ń gbà náà ẹni torí pé you are you are bound to make mistake you are human being which is true but tán bá criticize yín from there you will know your mistake and you are ready to correct it how come tó jẹ́wọ̀ ló padà bá dé nísìn ìjọba Jonathan wọ́n fi ojú wọn rí àtàlátà ìjọba bàbá àṣọ yìí ń kọ́ kí ni wọn ò fojú wọn rí ìgbàwélẹ́nu ìgbàwélẹ́ tí ìdébẹ̀ tẹ́tí sáré wá ẹ̀wọ̀n fún gbogbo ọmọ Nàìjíríà àwọn tẹ́ máa kó pọ̀ gan ni o ẹ kó àwọn sheik chief imam àwọn tán dúró tì yín tán ní muslim muslim ticket làwọn fẹ́ wọ́n rò pé by religion ni wọ́n mọ̀ wípé ayé wọn tó fẹ́ jóná ni àwọn pásítọ̀ tó ń sọ òtítọ́ ọ̀rọ̀ ní kankan nínú wọn lára àwọn dádì jí o kò ṣàwọn tó ń parabulate o kò tún ṣàwọn dádì tó sọ wípé ká máa gbàdúrà fún náírà tó báàdì o wọ́n ní ká dádì jí ẹ̀yìn dádì Adébóyè ní pray for naira devaluation ọ̀rọ̀ yín ti wá ń sún mi báyìí bàbá ẹ jọ̀ọ́ sá ẹ páàkì báyìí torí ta bá sọ̀rọ̀ ẹ̀yin ọmọ rìdíìmù sílẹ̀ máa máa ṣe bákan mi ìráyè ẹ̀yin jàre. irú àwọn àwọn tí ọ̀rọ̀ dá lẹ́nu wọn tí wọ́n rẹ́dì láti sọ òtítọ́ torí aráàlú tán jojú tán mé tó korò gbogbo wọn lẹ máa ṣá mẹ́wọ̀n abálájọ tá àrọ́ bá kankan kó sòótọ́ ọ̀rọ̀ pé bí ń paráàlú lọ́yà tí bàbá Tinubu ti ń halẹ̀ mọ́ wọn nínú mítìn tán bá ṣe wípé ní ọba tán bá bí mo sọ náà mo ló kọ ọba tó máa sọ̀rọ̀ pé bí ń paráàlú àṣẹ wọn ti dúnkokò mọ́ wọn ni ayayayayayaya abalajọ tá a rí lára àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá Afẹ́nifẹ́re kò disappoint bàbá Fáṣọ̀rántì ṣé mọ̀ pé ẹ wà lára àwọn tó ẹ̀ńdọ́sì bàbá Tinubu ẹ lọ́mọ ni òun ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ o àtìgbà tí ayé ti ń ni ayé lára báyìí sí ti Tinubu ọmọ yín ti ń ni everybody lára àárín yín kẹ́ bọ́ síta kẹ́ sọ̀rọ̀ sánsan sí Tinubu kẹ́ bá sọ èyí tó yóò tọ̀rọ̀ bàbá Àwùjalè ọmọ yín ni Tinubu ẹ sọ fún ebi ń paráàlú ebi ń ṣe kí ni ebi ń paráàlú àwa wíta ẹni táwọn èèyàn bá complain pé ebi ń pa wọ́n wọ́n jí wọn gbé ẹ̀yin máa fi ọ̀pọ̀pọ̀ rìpọ̀ ìyà jẹ wọ́n gbàjà lẹ́nu ẹ ẹ ní tìjú ẹ láǹkúrẹ́ o ẹ dẹ̀ tún láyé ẹ tún lè gbé jáde Desmond Elliot kò sí wàhálà ẹ̀yin APC ẹ̀yin tẹ́ ń campaign fún APC ẹ kú òṣì ẹ kú ọ̀fọ̀ ẹ kú ìyà ayé yín bàjẹ́ làá kò sí wàhálà ṣe wá rélé tẹ wá ránṣan lé tẹ dúró lé lórí tẹlẹ fẹ́ ṣe yìí tẹ ṣe rí pé Amnesty International ti ń sọ fún yín pé ó máa lẹ́yìn fún yín tẹ bá try láti pass bill yẹn tẹ implement lọ yẹn pé ó máa lẹ́yìn fún yín eré lẹ máa rò pé ibi tí ayé yín máa ti bẹ̀rẹ̀ sí ní jóná nìyẹn wọ́n á lẹ́yìn lókùúta pa ní ọ̀sán gangan ní daylight wọ́n á lẹ́yìn ní òkúta pa ìgbà yẹn lẹ́ máa mọ̀ pé wèrè náà fi wo wèrè ẹ púṣì wọn mọ́ ṣẹlẹ̀ ṣí èrè ìyẹn lẹ́ni tìjú gbàjà bàbá gbàjà mi ìdẹ̀rí yín bá wí ìgbà tó jẹ́ pé ṣe náà lẹ́ póòsì ní aso villa ISB bidder lẹ́ ń fún ní póòsì highest bidder lẹ́ ń fún kọ́ńtíráàtì nígbà tó wọ́n wọlé ń bí wọlé ń bí wọlé ń bí wọlé ń bí wọlé ń bí tẹ̀dẹ̀ tí sáìsìkì yín tẹ́ máa kó wọn lọ jẹ dínà ní Dubai tẹ́ máa lọ bí tẹ́ máa tẹ́ṣà ń gbẹ́yìn tó ṣàti jẹ́yìn nìkan àti sáìsìkì àtàwọn ìyàwó àtàwọn ọmọ yín àtàwọn ọ̀rẹ́ yín kọ́kọ́ sí yín èwo lẹ̀ kó gbogbo àwa tó kù sí sínú kinní èpè ló máa pa yín ẹ̀yin òsínwó ènìyàn set of people yìí òsínwó ni gbogbo yín ayé ò yẹ yín ọlọ́run ìyà tẹ́ fi ń jẹ àwọn èèyàn tẹ́ tún ní kọ́ má sọ̀rọ̀ ẹlẹ́dàá gbogbo wa abìyín abìyín ìkànnìyín ìwọ tó bá gbọ́ fídíò yìí má bínú sí mi jàre ó ká mi lára ni àánú tiyín náà ló ń ṣe mí èmi ò sí nàìjíríà wọn ò lè rẹgúléètì kankan lọ́dọ̀ tèmi ṣùgbọ́n èyí tẹ́ wà nàìjíríà lánàá yín ṣe mí torí mo mọ̀ pé ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ yín lẹ ti ń survive lẹ ti ń rí nǹkan jẹ àwọn ìjọba wọn dẹ̀ failure government ni wọn ní nǹkan kan tó fẹ́ gbélẹ̀ wọn lébi ń paráàlú ẹ̀rí wọn tó ń ju iṣu ètúbà of yam wọn ń jù ú lùyìn wọn tún ya bàbá láwọn fẹ́ ṣe wọn fẹ́ hàn lé wọn fẹ́ wọn fẹ́ gbé ṣe forty six tons of different grains wọn fẹ́ wá wọn fẹ́ wá pín fún yín àní bàbá Tinubu ẹ̀mí tó kàn kò ní dáa fáwọn tó advice yín gbogbo chief advice advice ayé wọn ló máa làbà torí wọn ní ọpọlọpọlọ wọn ti dorí kodò tọ́ bá sọ pé aráàlú sọ pé bí ń pa òun ṣé kẹ́ máa pín oúnjẹ là ń sọ fún yín ni ṣé oúnjẹ wèrè tá ẹ̀ ní ìsìn tẹ́ bá ti pín lẹ́nu ẹ̀ lọ́la ẹ̀ pín lọ́tọ̀ọ̀la níjọ́ mẹ́rin ẹ reduce owó epo ẹ create safety fáwọn èèyàn kan lè jáde kan lè lọ sóko kan lè ṣe many many things ogun ti wá ń dé báyìí sìn wàhálà ti ń ṣẹlẹ̀ ẹ wá sọ pé tán bá tán bá rẹ́ níbọ̀ tó criticize ìjọba yín ẹ gbé kò ní dáa fún ẹ̀yìn àtijọba yín ayé ìjọba yín ò ní dáa ta ni ìjọba òfò ìjọba olè ìjọba ọ̀ràn tó bímọ olè tó bàṣírí olè ìjọba olè ìjọba gbénigbéni ìjọba pàyànpàyàn ìjọba tó mówó epo lọ sókè ìjọba tó gba mọ́tò nídìí àwọn èèyàn ìjọba tí ò jẹ́ káwọn èèyàn ráyé gbé ìjọba tó ń jẹ́ káwọn ọmọ kéékèèké kí wọ́n máa jí wọn gbé ìjọba tó sọ àwọn ọmọ àwọn àwọn sisters mi dolóṣó sígboro ìjọba tó sọ àwọn brothers mi tó sọ wọ́n di ritualist ìjọba òfò ìjọba olè ìjọba Tinubu gbéwìrì gbàjàbíàmílà ó lè gbéwìrì ìkà ọ̀bàyéjẹ́ àwa wí tán ẹ̀yin náà ẹ wo fídíò gbàjàbíàmílà ẹ bá mi bèrè kí ló pín ṣé irú nǹkan tí ẹgbẹ́ ẹ ń pín nínú ìlú tẹ́bí ti ń pa àwọn ọmọ nìyẹn níbi táyé yín run dé ẹ̀ ní feelings fún àwọn ọmọ kéékèèké àwọn student yẹn òun à ń pín kí ló pín lé wọn lọ́wọ́ níbi tí mate ẹ ti ń ṣe kids oríṣiríṣi tí wọ́n máa kó nǹkan oríṣiríṣi tán pákẹ́jì nǹkan sínú kìtì tó máa máa gbé fún each each and every one of them ní gbogbo school pátápátá wèrè ẹ wo nǹkan tó ń pé àwọn àlọ́ ìfún yín ti lọ ẹ kó ṣì dànù ọ̀run ló máa mú gbogbo yín yín ọ̀dẹ̀ gbogbo jàjáre tó o bá ti bá mi subscribe sórí youtube channel yìí kí ló ń dúró dè bá mi sọ fún family friends and loved ones support iṣẹ́ ọwọ́ mi gbogbo nǹkan kíkan tọ́lọ́run bá fi jogún fún ẹ tí ò ní ẹ lára ló lè fi support mi ọlọ́run á sì bá mi san ẹ lẹ́san rẹ̀ wá bá mi mú fídíò tó bá ti dọ́dọ̀ ẹ bá mi pin dé gbogbo ibi tó yẹ kó pin dé bá mi pin dọ́dọ̀ àwọn fámìlì Tinubu kí wọ́n fetí ara wọn gbọ́ kí Gbàjà fetí ara ẹ̀ gbọ́ kó fetí ara ẹ̀ kó gbóòórùn ara ẹ̀ wígbà àwọn aráàlú gan àti dúró dè yín ẹ try kẹ́ implement orí burúkú lọ́ọ̀fù àtàdánù yín kẹ wá wo nǹkan tó máa ṣẹlẹ̀ sí yín bẹ́yẹn náà bẹ́yẹ máa rí ilé ayé gbé ẹ̀yin àwa máa lo internet freely àwa aráàlú ò tún wá nílé rí internet mọ́ ṣé nǹkan mi ti wà ń bẹ̀ níṣẹ́ fẹ́ ṣòfò ni kí ló dé ganan àbí kọ́ náà pa nàìjíríà rẹ gan ni torí ooru yín ti pọ̀ jù wàhálà yín ti pọ̀ jù ojoojúmọ́ nínú wọn ló máa máa jáde wọ́n fi ṣe yín ni ṣé òrèrè kan ti ẹ̀lẹ́tì násárẹ́tì nàìjíríà jáde ni kó má tẹ̀ sọ́jọ́ kan fún good news báyìí news burúkú burúkú burúkú burúkú burúkú ni ẹnu ìgbà tètè wá débẹ̀ ó wá worst àwa wí táwọn kan sọ wípé kán fi yín lẹ̀ kán má pariwo yín síta torí kán má bàa lé yín ó pẹ́ kán tó lé yín wọgbó lọ rámirámi àti tó lé yín àtẹ̀yìn gan irúkirú ọbẹ̀ wọ gbogbo wẹrẹ ní gbogbo yín ẹ ṣì dànù ẹ ṣì lọ. jọ̀ọ́ kí ni ìwọ náà rí sí gbogbo àlàyé tí mo ṣe kí ló rí sí gbogbo nǹkan tí mo kà kalẹ̀ ó jẹ́ drop comment ẹ̀ torí ikú wa ti jàdọ̀ ó ti dàjọ́ kú awẹ́ wa ti dàjọ́ gba o bá mi drop ẹ̀ sábẹ́ kínní kó dẹ̀ jẹ́ ká sọ̀rọ̀ lé lórí wá bá mú fídíò kó ṣí ẹ̀ káàkiri dé gbogbo ibi tó yẹ kó ṣí ẹ̀ dé ṣí ẹ̀ fọ́ba ṣí ẹ̀ jòyè ṣí ẹ̀ fọlọ́pàá ṣí ẹ̀ everybody ìyá lọ́jà kí wọ́n fetí ara wọn gbọ́ nǹkan tí ìjọba APC tí wọ́n fẹ́ ṣe fún yín nípa íńtánẹ́ẹ̀tì o mo wíire àbí mi ò wíire ìwọ